نعم فعسل عباد بسم الله الرحمن الرحيم كتاب الحج العين نفعش الحج من استمر مع حجه فلا يلزمه الأمرة أخرى نعم àlàyé nípa ṣe ń hajj afẹ́fẹ́sára fún àwọn oríkèéríkèé àwọn iṣẹ́ ẹ̀sìn náà ni òpó karùn-ún Islam náà ní ṣe hajj ọlọ́mọba mọ́tà ṣe ní ẹ̀tọ́ fẹ́ nìkan kó sí lọ́rùn gbogbo àwọn tó fi lọ ọlọ́mọṣẹ́ láti alọ́mọ àwọn tá a ti lọ ọlọ́mọṣẹ́ àti ní àdìsí àti lọ ọlọ́mọ ọlọ́mọ mani tamara máa àjù sara ẹ̀ zimu olùkọ́mọra fi okòrò ẹni tó bá fi hàn dọ̀kọ̀ mọ́ múra òbí òtú wá fi múra papọ̀ mọ́ hajj kò ní kọ́lẹ̀ fi wọ́n á ti ájọ pọ̀ mọ́ ọmúra kò ní ìgbọ́dọ̀ kó dọ́jọ́ kó fẹ́ẹ́ ti ọmúra mi ọyún mi ṣe pàápàá jùlọ ọgbà tó wá pẹ́yìn táwọn yẹn bá lọ sí hajj wọ́n á ṣe hajj àti ọmúra tó bá di pé wọ́n pẹ́ wọ ilé ayọ̀ àgbáyé ọdún náà máa ṣe ṣe hajj àbí so wọ wọ́n á àwọn tó ṣe tuntun yọ káwọn ṣe múra wọ́n á lè gbé ara mi ní madina aisha odi nkàní im wọ́n á lè gbé múra ara mi bẹ́ẹ̀ pé àwọn tẹ́ ṣe múra mi odi àfààní mani tamara máa hajj ẹtí wọ́n ti ṣe múra pẹ̀lú hajj rẹ̀ fara yẹn tí mo ò múra tó ọkùnrin kò ní kò ṣe ojúra mi kò láti kò ṣe ojúra mi múra mi ma so àjàkùn hajj tẹ́ fard. fani mo lọ sí hajj ọ̀rọ̀ yìí ọ̀làm àti amar náà ní o wá sí múra pẹ̀lú fa'al alayya shay'un tí ó bí wọn kí n ṣe gbèsè kankan ní kámara máa hajj alẹ yanzu mo o ọmọ ètè ètè máa mara ta okura ẹbá yẹ sí ó múra pẹ̀lú hajj rẹ̀ tó yẹ kó sí múra mímọ́ múra bìràmẹ́n hajj lánìí mẹ́ta ẹ̀sìn jazakallahu khairan náà bóò ni wọ́n ṣe kí ló kọ́ wọn. tamato ìtọ́gbádùn ìtọ́gbádùn náà ọ̀gá gbogbo wọn náà tamato èyí tí a ṣe umura tán tatu hajj tamato a ṣe umura tán hajj ìlú ìjọba yẹn àti ìfowópamọ́ wà mí rẹ̀ náà ẹgbàá lọ àmọ́ àlàyé ìlú fún náà ní tamato náà ní kí ẹ lọ sí hajj tí ẹ kọ sí omúra náà tó bá ti mú ẹsẹ̀ yóò bọ̀ sọ́lẹ̀ yóò bọ̀ àmì mi rẹ̀ náà ó di tí a náà ní tí ẹ bá ti mú yóò wá kò wá ní kí ló wá ṣẹlẹ̀ sí o ti àjò omi títí àjò ìbẹ̀rẹ̀ nígbà tó ti fẹ́ gbé ara mi kéra ni lẹ́bẹ́ ká hajj wọ ọmọrẹ tẹ̀ léèdè gbogbo ayé àti bẹ̀rẹ̀ báyìí lẹ́yìn olú hajj náà lọ́wọ́ àgbò fi bọ́ ara mi lẹ̀ náà alẹ́ imáàmù abdulatif lọ́sà àìfún wa náà ájì nìkan kì í lásán kò sí lásán bẹ̀. náà ojú oṣù gbà kìíràn náà ni kí ẹ ṣe umura àti àgbàpọ̀ alabayka hajjan wa umura sẹ́yìn mo jẹ́ pé ṣe hajj àti umura ó di wa kò sí ní bára mi lè ojú pápá ṣe hajj ó di wa labẹ́yìká ìfúrádìí pé hajj kò fẹ́ ṣe kò sí ní pápá pẹ̀lú umura hajj kan ló wá sí jẹ labbaika hajjan òun náà bí kìrán lọ́dọ̀ onígbàsọ́lẹ̀ àwọn ti bẹ̀rẹ̀ sí hajj báyìí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ibi ti di ara mi hajj báyìí káàbì parí sí hajj onígbàsọ́lẹ̀ ó di wa náà ọlọ́mọ ti lé wọlé kan ọlọ́mọ. الجواب ثاني جاوب إذا حج الإنسان أو أتى إسلام mo fẹ́ alhamdulilayi tó lọ́nà tẹ́lẹ̀ tí ó rọ̀ yìí àwọn islam tí wọ́n sọ̀rọ̀ pé ní tí wọ́n pè ní hajj àlejò ní hajj àlejò ní hajj àlejò kọ́ni jẹ́ hajj àlejò kọ́ni jẹ́ hajj ẹni tó bá ṣe hajj ní jẹ́ alhajj tó bá pè ní alhajj wọ́n ní àlejò ní jẹ́bẹ̀ rárá o jẹ́ bíkítọ̀ rárá o záàrírò ní bíkítọ̀ ẹni tó wọ́n pè ní hajj ẹni lọ ṣe hajj ní jẹ́ hajj ní jẹ́ alhajj ọ̀hún tó wá ti gbogbo ṣe hajj tá a máa ṣe àmọ́ tí ọba lọ sí àràfà ní ọjọ́ kẹsàn-án kéde kéde alahaj kéde alahaj ó ní ẹni tó bá ṣe hajj jẹ́ alahaj tó ọba ṣe hajj olùjẹ́ra ni àràfà hajj àràfà náà lẹ́nu ṣe hajj ẹni tó bá lọ sí mọ́kàlá gbogbo ṣe ni wọ́n ti pẹ́ àtọ́ tó ṣe àmọ́ lọ́jọ́ kẹsàn-án zòlìdíjà táǹkì lọ́jọ́ àràfà. tí imam wà ní àràfà tí ọba lọ sí ayé àràfà ní ọ̀sán ọjọ́ yẹn àfi lóru ọjọ́ yẹn lè sí ma kéde hajj ó ní alhaj dẹ̀ tó ṣe hajj ó ní dín tó bá wọ nàám. technically ní ìtumọ̀tẹ́ fún ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ wà ní bí àbí bísàmì ní hajj. bísàmì ní hajj ṣe ẹ̀ ẹ̀ tó alhaj ẹ̀ tó ṣe ẹ̀.

nígbà tó bá ń ṣe iṣẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀rọ ẹ̀kọ́ ṣe rẹ̀ mo mú àràfá wá torí pé òun ni kò ṣe yí rárá àràfá àjùm lẹ́yìn náà ẹni tó bá ṣe lọ mọ́kà lóṣù kátó ní ìgbàgbé mọ́kà ní gbogbo ṣẹ́ lára àjùm sí lóṣù ọwọ́ nǹkan tó ní ṣe ń bẹ̀ náà ní kò dúró lára nípa ìjọ àràfá sí èsì àràfá èsì àràfá ó bí wa náà lọ́sọ̀ọ́sọ́ àsìkò tí èsì àsìkò wáyé tó bá lọ sí olúwa tó yẹ kó lára yìí. ọlọ́run náà sọ nígbà náà ni ọ̀rọ̀ tó yẹ ti tàwa àti oṣù gbẹ òmùra nìkan kì í ṣe ara di mo ń bá nìkan sọ̀rọ̀ ní òní tó ti wọ́n ti ọ̀rọ̀ mo ń bá nìkan sọ̀rọ̀ ní òní búrọ̀ àti àmọ́ wọn búrọ̀ àti kányíntáyà kan tó jẹ ọ̀kan kristian tó kàn jẹ mọ́tì ẹ̀ ẹ́ ìkọ́lẹ̀ tó lọ sí ẹ̀yìn.

àlejò náírà ò ní dọ́yì fún mi lábá ń pè é àlejò dọ́yì fún mi lábá ń pè àlejò hajj àti bá ń ṣe mo ní bí kápẹ́ńtà kọ́tọ́ pé èmi kápẹ́ńtà ní bá ń ṣe kápẹ́ńtì mi àyíbẹ̀ ẹ̀kọ́ ni kọ́tọ́ pé èmi ìwáyà tó ń ṣe ìwáyà tó mọ̀ nípa wáyàrì mọ́tò àyíbẹ̀ ẹ̀kọ́ ni àlábì ó ní eyín gbódegbóde lọ hajj lẹ́yìn náà alhajj aṣọ àlùmáà áàdì nínú oṣù tá a mọ̀ ní nínú oṣù tá a tọkọjá yìí ṣawal nínú oṣù zolokada tá a wà yìí àti oṣù tá a bọ̀ sí zolokida ó sọ́mọ ṣe áàdì ó ti kọ́ bẹ́ẹ̀ ṣe áàdì gbọ́ wa rọ pé ẹ̀kọ́ àwọn èèyàn máa ń lọ́gbọ́n orí ó ní àwọn alágbára àwọn ará sọ̀rọ̀ ìwé gbọ́mọ̀nà ni tí wọ́n bá gbọ́mọ̀nà ni màkàtà ìyẹn máa pọ̀ tó máa ṣe ní ìwákàtà spread yẹn ni wọ́n máa pe láti muhammad wọ́n bẹ wá sí àìsàn wa ṣe wọ́n wá wọn ní kájẹ́ ìṣúwẹ̀dẹ̀ ọlọ́run ní alhaji ashuru màlúù náà ó ní oṣù tá a máa tẹ àdìsí mẹ́rin náà oṣù mẹ́ta náà ṣàwárí yorùbá àbẹ̀ ìdíjà ọ̀hán ti fi pé ṣàwárí jọ́sù wàhán kọ́wá lọ wá ọjọ́ kan bẹ́ẹ̀ lọ lọ ọ̀sán wà kàrà ó dùn ìdíjà yẹn. kò tó lọ sí àràfá ọ̀nẹ́yìn ọ̀nẹ́yìn ọlọ́wọ́ islam ti dáa púpọ̀ jù ọlọ́wọ́ náà kọ́ ènìyàn ọmọ ènìyàn ni wá ìyẹn lè sàárẹ̀ ambulance wọn lè gbé yẹn lọ sí àràfá ìgbà wà ní ambulance tó sùn lẹ́yìn ní ambulance sọ́jà ọ sọ́jà o ti wòkóòtù la arafa ni kéde sòódù la arafa sòódù la arafa ni ogun òkè àmọ́ wòkóòtù la òdúrà òkòjọ́lá arafa tó bá wà ní ambulance mọ́tò tó ń sami sierra tó wọ́n ti gbé ọkọ̀já ní arafa níjọ́ rẹ̀ tó bá ti five minutes tó ló lè lò ní arafa òsìdúrà arafa ó di wa Islam ti yá yìí púpọ̀ jù ó di àdúgbò lọ́wọ́ lọ́wọ́ bá lọ́wọ́. الجواب في داون إذا حج الإنسان ولم ولم يتأمر سابقا في حياته بال بلوغه فإنه يتأمر سواء كان قبل الحاج أو بعده tí ẹ bá lè fi ṣe hajj tó yẹ pé kò jẹ́ kí ṣe umurari síwájú tọ́tọ́ lè ṣe hajj yìí nígbèsè ayé rẹ̀ wọ́n lè bàlágà kò sí ṣe umurari mà lè bàlágà فإنه يتأمل سواء كان قبل الحج عبد علي كسي ها كسي أمرين سواء كسي هاجني أبلين با تبسطا أما إذا حج ولم يتأمر فإنه يتأمر مع حج تلقوا أن سيحين حج يوسي أمرا يوسي هو يبقى ما حج بعد الحج بعد الحج فإنه يعتبر بعد الحج يوسي أمرين يبقى ما حج إذا كان لم يتأمر سابق تؤدي في أمره سواجه لأن الله حل جل وعلا أو جبل حاج والأمر تولي علماء وابا تقعد له تتبجي له تقعد أسلمي ورأي حاج أمره وقد دل على ذلك عدة أحاديث هو عن من النبي صلى الله عليه وسلم هو قلق بعديث تقع سليه طوح أدي لدى النبي صلى الله عليه وسلم فالواجب على المؤمن أن يؤذيها وجدنا يقول المسلمين لكسر شهادة أمران فإن كان الحج والأمر فلا بأس تبدأ ساعاتكم أمرا كرام فإن قرن الحج والأمر فلا بأس صبر به بأن أهرم بهما جميعا بلا حد مفتوح

فإنه يأتي بأمرة بعد ذلك من تنعيم أو من جهران جهرين بيكون أمرة ولا تنعيم كل تنعيم يعني كان أبي أبو بكر olórí ibi ni wọ́n ní ilé Abubakar gbogbo oríire àwọn onímọ̀ ọ̀fẹ́ fún wa ọ̀rọ̀ tẹ̀lé ìlú yìí àwọn ìdílé tí ní Abubakar wọ́n dálé ìmọ̀ wa sí ìdá Aisha radiyallahu anha wọ́n lè fi hajj wà níbi ìṣúra nǹkan láwọn ìyàwó yòókù ló bá rí haidọ̀ ní ọba rí ní ọba ló bá rí haidọ̀ láwọn ìgbà sí hajj àti múra wọn ò bá rí múra ṣe ń tè ló bá bú ẹkún gbogbo yẹn lọ ní pẹ̀lú hajj abdulrahman ọmọ ìyá rẹ̀ ni wọ́n á tẹ̀lé lọ sí tẹ̀lẹ́ẹ̀m ó lè hélò ní tẹ̀lẹ́ẹ̀m sínú haram mẹ́ka hélò ní lọ́dúnlẹ̀ kẹ́ tó gbé haram ní wọ́n sì wà lọ lọ́sọ̀ àgbẹ̀ haram láti tẹ̀lẹ́ẹ̀m máa tún wá kó máa fi lẹ́nu wọn pé mẹ́sìdì Aisha mẹ́sìdì Aisha ń pè é mọ́sáàsì yẹn tó bẹ̀rẹ̀ sí gbé haram níjọ́ náà àbíkọ́ lọ sí jàránà àwọ̀gẹ́rì haram ní alẹ́ nínú àwọn bí ìsinmi haram torí iṣẹ́ umra àbí haram ó yẹ kí èèyàn gbé láti ibi tí haram haram يعود من يصلي يعود خارج الحرم ويهرم هناك يبقى حرم أبدا ثم يدخل بين يوى ومكة ويطوف ويسعى يوسف تواصل لواء إلى التسالي يوسف مروى ويحلق يعفن يبجر ويتبجر أو يكسر هذه هي الأمرة أمراني كما فعلت عائشة رضي الله عنها إنما وسيلة عائشة رضي الله عنها لأنها لما قدمت وهي محرم بالأمرات nígbà tó náà wá ṣe ọgbẹ́ ara mi ṣe ọmọra ọdún àṣọ àbáfà àìdọ̀ wa bùrù haida obìnrin náà ni ó de kólbé maka ńgbà tó fẹ́ wọ maka wàlá ní tàtàmàkàn ní tàwáàtò bẹ́ẹ̀ tẹ̀kìmílẹ̀ òmùrátì láyé wà ní wọ́n múra tí ìbá wà ní ara mi tí ìbá wà ní haida kò lè ṣe tàwáàfù lóluwà tàwáàfù lóluwà bí irun náà ni bẹ́ẹ̀ ní sèmi kírun tí ìbá lálọ́ àlá tí bá ń ṣe haida lọ́wọ́ bẹ́ẹ̀ náà lè ṣe tàwáàfù náà gbogbo ṣe àdìyókù ìyẹn lè ṣe láì ní àlọ́ àlá tí ń ṣe nǹkan sùlọ àmọ́ ọmúra ara ọ̀ àmọ́ tàwa àfòrò ṣe àti kéèyàn má ó ní ọ̀ ọlọ́run kò máa fara tó àìṣe bẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ àlẹ́ àná àlámọ́bí lámà kádàmà tó híyà mọ́ ara mọ́ bí àwọn àti àbátọ̀ sáyidà wọ́n ni ìwọ̀lámi tẹkamọ́tàn náà tọwọ́ fún gbígbẹ́ òṣèlú wọ́tẹ̀kùnlé ọmọdé àti pé ṣe ń múra rẹ̀ gbé فأمر الرسول صلى الله عليه وسلم أن تهرم بالحج هذا ما في انتهى عادل انتم ما يقرأ هذه الله توفي توفي يقول دعم يقرأ هذا دعم ولا ما يهدين أوفي بوكا All right. أميره ni ìdí àlebi sọ wéwé ṣe é dájà pé ìfọ̀hánlẹ̀ kún lè ṣe ìlú tọ́wọ́ pé tọ́wọ́ nìkan lè yòrò sílé bá ń jẹ́ wà lóra fẹ́gbẹ́ ṣe é àdì ní wọ́n ṣe nǹkan oṣù lọ́wọ́ tí wọ́n ń ta kùránì ó ṣe ń kírun ọmọ àdìní ó wá pè mí wá ní àmírù ó gbé àtìmí ní pé àlebi ní ìfọ̀hánlẹ̀ kún lè ṣe ìlú tọ́wọ́ gbogbo nǹkan ní kó ṣe àfihàn ó ní ìrún ó wà ní kún lè ṣe ìlú bẹ́ẹ̀ ya ya lọ́pẹ̀ mi ẹ ẹ bọ̀tọ̀ ó gbé fún un ó gbé máìkì ẹ fún un wọn àti lọ sí ọjà ní ara o ó dùgbà wọn ti dá wà wọn lọ́kùn sọ̀rọ̀ falẹ̀ fún un wọn làwọn kàwá ìkàwé pé tí ẹ bá dé wọn kàwá ìgbè lọ́wọ́ yóò bá bọ̀ yẹ ó ní معرفة ورود الحديث تعين على فهم النفس قام دي yóò mọ ọgbọ́ àgbọ́ ní nọ́ọ̀sì náà lóòótọ́ lọ́rọ̀ tó sọ yẹn pé ìfàlì kò lè ṣe sí gbogbo nǹkan ilẹ̀ tàwa fún gbogbo nǹkan lè ṣe àti tàwa fún mi. mo á ń sọ àwọn àbí tọrọ yìí wáyé mo ní àìgbàdí yẹn náà lóde ẹ̀rọ àmọ́ ìdí tó wáyé náà ni pé ọmọ ṣe hàn gbogbo ṣe hàn tara yá dìbò àti kòjú wọn ṣe àràfà ni wọn ṣe àfà àdúrà ni gbogbo ẹ wọn sọkò ṣètàn ni wọn tó ní gbogbo ẹni kọ́ ẹni tí ń ṣe kò sí náà bá wọn ṣe. إلا الثواب ثواب من أنت ما في حاجة أو تعتمد في أمورك أو تقول مش أي كل ما شيء هو يقول كل يقول بعد خلاص أو دين الله أكبر فإنها قد قدمت وهي محرمة لأمرة وصابت الخير لي قرب مكة ما دخل يبوه مكة نعم فأمرها رسول الله صلى الله عليه وسلم أن تخرج بالحج حج وقع سيدة عائشة حرمي حرمي كتبين صديتي حرمي حاج صديتي حرمي حاج أجوى وأن تكون قارنة يجب كيران مسلم ففعلت ذلك أبا سبيل وقملت حد حدها أبا سحاجها ثم طلب من النبي صلى الله عليه وسلم أن يتعمى لأن وقت الطلب مو إلا فيش عمره كون ما لو لقى العمره في هذه ما لو لقى العمره لأن صواحبها بصاحباتها كانت تأمروا تأمرنا عمرة مفردة بقبا وربوه يقول وسي عمرة لم يعمل فأمر أخاها عبد الرحمن أن يدعو بها إلى تنعيم هو أطلق إخوة أمايات عبد الرحمن كم ولا في التنعيم والسهرين كل أمورا قال في أمورا قال في أمورا قال من هناك ليلة الأربع عشرة يوجد لتعرف رجوك إلى ذو الحجة فذهب إلى تنعيم وإلى التنعيم وحرمت وأهرمت وابي أمورا وابي عربي أمورا ودخلت وطافت وأول مكة ولد في ولد في وساعت ولد في

wani wala ya zuma a tsorodo ila ne kan tun da nan kwalasi ne kan kwalasi zulu mai laifa bi ma bara na kwali da na kwali zulu laifa wani ni ka ta gina su maka su ina about 400 kilo maka ha àwọn míkàtí yóò kù bí ọdún kìlò bí sẹ́tútù kìlò sọmọ ìlànà ó dé wà náà wọ́n lára tí mo hòrò ó dé ìlànà ìkàtí أما من تمر سابقا أمان في مرات الزواج وحد سابقا تجسي ثم جاء لينا تبارك ويسر له أن له حج وذات الحج أنت فإنه لا يجمع أمرا يقول يقصد أمرا ويكتفي بالأمرة السابقة برضو تسيب أجوية وتكبير لأن الأمرة إنما تجب على أم على سيد عمر مرة كالحاج سواء دلوقتي عمر عليها كان بساية باب الجنوب دي بيستهل من نعم، دي بس لك ويتو ودي يوا فالحاج مرة تنزل عمر وعمر كذلك عاد كلام بسايا بين عمران كذلك لا يجبان جميعا إلا مرة قد جورنا يقولون يحتلين كان àti umar nínú ibùsùn ayé yẹn ìdára káyánà kàdí ìtàmàrà sáàbì àti ìbá ti wá ṣe umra lẹ̀ kàṣíwájú káfàt olù umra sáàbì sáàbì kọ umra tó ti fẹ́ ó ti tó fàyíra àmàrà bìrì hajj tó bá ṣe haramẹ̀ fún hajj mufradan mufrad واستعمر في إهرامه تقول continue pẹ̀lú ìrámì wọ̀lámi yẹ̀sùkòhò يتشخصون إلى أمرة بعد بعدين إلى أمرة فإنه يكفيه التوب ولا يلزمه أمرة في حجه أخيرا تبقى حاجة مين تزيد ذلك في أمرة لكن أفضل أمر له والسنة سنن في حقه إذا جاء محرما بالحج تبقى ولا في حاجة أو يجعله أمرة أن يجعله أمرة قصر هذا بأمرة بأن يفسق يفسق هجاوا كنسوا عادي هذا إلى أمرة قصر أمرة ويتوف ويسعى يتواصل ويجد في سائل ان سبحان الله ويكسر له الدين ويحلل يلد وعرف يلد فإذا جاء وقت الحج بعد هاي أهرم بالحج يعد بيعرف من الحاج yọmọ sáàmì ní ọjọ́ kẹjọ ọjọ́ wọn kọjọ́ yẹn ọjọ́ kẹjọ yẹn malam nurudin wọn máa kọjọ́ yẹn ọjọ́ kẹjọ rẹ̀ ìgbà wọn kò ní ọjọ́ kan náà kí ló ń pè wọn kọjọ́ kẹsàn níjọ arafa wọn pè ọjọ́ kẹjọ níjọ nahar ọjọ́ kẹjọ kí ló ń pè wọn ló kọjọ́ ń pè. lọ́mọ kí ni tẹ́rbíà ọjọ́ kọ́ ọjọ́ college of teaching ni kí ni ó jẹ́ tẹ́rwíà ní tẹ́rwíà jùmọ̀ tẹ́rbíà tí ó jùmọ̀ tẹ́rwíà yẹn tó ṣe òṣèré Usman ọjọ́ ìkómijọ ọjọ́ omi ọmọ pé lọ́wọ́ bá jẹ́ kòsómi tó lò so gbogbo omi tó lò yẹn bẹ́ẹ̀ ló máa kó jọ يوم التروية أجدان كوميجو يوم التربية يوم التروية أجدان روع أجدان كوميتالو دو أود ليوا ولا مدان فورا ليوا نعم ويتوسع وإذا جاء الوقت أهرم بالحج يوم الثامنة أجدان أجدان هذا هو أفضل وهو الذي أمر به النبي صلى الله عليه وسلم أصحابه في حجة الوداع إلى ذي أسلام وأصحابه لم جاء بعض شعب دبير لما جاء بعد أم محرما مدعو من بلمي وبعد أم محرما بالحاج أما كوالف في عد وقوال من حاج وأمرة وليس ما أم حاج يمود منك تود أمرهم, أمرهم أن يحلوا أبو أبقى سبحانه وتعالى فجعلوا أمرة كوانسوا أمرين وأما من كان ماء العدل يعني تواني كثير بكل شهاد فيبقى على إهرام القوى من هرم حتى يكمل حج يكون في حج إذا كان مفردا لكن مفرد بس إفراد بس أو امرأته امرأته يعني إذا كان متمتع متعمرة تقوى بس مرني ما حج ما تمتعوني ولين الله تعالى أعلم إليه داون بيري كتاب الفتاوى تتعلق بأحكام الحج والعمرة والزيارة بتتفاهم تبعة مجالبه والله تعالى أعلم قدوا بها يهدي <coughs> صلى الله على نبي الكريم وعلى آله وعصر أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته